o èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà orúkọ mi ni Dr. Lekan Salami aláàfin ìṣẹ̀ǹbáyé nǹkan tẹ́mi máa ń ṣe lórí social media òun náà ni pé màá ń sọ̀rọ̀ nípa oògùn ìbílẹ̀ Yorùbá ìdí tá a sì máa fi ń sọ òun náà ni láti polówó ẹgbẹ́ kan orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture ẹgbẹ́ tí a ń sọ̀rọ̀ yìí eh, a register pẹ̀lú ìjọba. N ta máa ń ṣe nínú ẹgbẹ́ náà, òun náà ni pé nǹkan tí ìwọ bá mọ̀ nínú òògùn ìbílẹ̀, wà á sọ nínú ẹgbẹ́ náà. N tẹ́ náà bá mọ̀, a sọ. Èèyàn tó dẹ̀ wà nínú ẹgbẹ́ náà ó lé ní two hundred, igba. Èyí wá túmọ̀ sí pé tó bá ṣe pé òògùn jẹ̀dí ẹyọ kan ni ìwọ mọ̀, tó bá sọ nínú ẹgbẹ́ yẹn, tí èèyàn two hundred tó bá bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan kan táwọn náà mọ̀, ìwọ náà á jèrè nínú nǹkan táwọn náà bá sọ. Kò wá kí n ṣe orí social media nìkan, ẹgbẹ́ ta rẹ́gísítà pẹ̀lú ìjọba ta sì máa ń gbé program káàkiri ilẹ̀ Yorùbá ni. Ogun kan ni mo wá fẹ́ kọ́ wa. Ogun yìí, ẹ́, àwọn alábiamọ ló wà fún. Gbogbo ẹni tó bá ń bímọ lọ́wọ́ àbí gbogbo ẹni tí ó sì ń gbèrò pé ó fẹ́ bímọ, ẹ bá mi kọ Ògùn náà, ẹ bá mi kọ sí ibi kan. Kí lóògùn náà? Kó bímọ, kí ọyàn kó má ṣẹ̀. Kí là ń pè ní kọ́yànsẹ́? Òun náà ni kí omi tí ọmọ máa máa mu kó máa jáde nínú ọmú. Tí omi yìí ò bá wá jáde, ẹ kò ní sí nǹkan tí ọmọdé yìí tó fẹ́ mu. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti kojú ìṣòro yìí. Ẹ̀, mo wá ní ìròyìn ayọ̀ fún ẹ pé, ẹ́, ọ̀nà àbáyọ ẹ̀, òun náà ni tí mo fẹ́ sọ yìí. Ìwọ tó bá fẹ́ ṣe, bó ṣe ń ṣe láyé àtijọ́, ẹ bá mi wá ọ̀gẹ̀dẹ̀ òmìnì tí kò gbó ẹ wá ewé ìrèké ká mú ẹ̀rù àwọn ká ká kó sí ká wá kó gbogbo ẹ̀ sínú pọ́ọ̀tù ẹ wá jẹ́ ká lọ bu omi odò tó ń ṣàn ká bù sí ẹ tàbá ti bù sí àwa sì tàbá ti sè tán a máa mú àgbo yìí a máa fi wẹ ọmú náà ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run omi máa jáde lọ́mú náà tọmọ lè máa mú ẹ má gbàgbé pé ẹgbẹ́ wa tí mo sọ pé a máa ń ṣe program káàkiri ilẹ̀ Yorùbá ní ọdún yìí bí ṣe ń sọ̀rọ̀ yìí ní February twenty three yìí bí ṣe ń sọ̀rọ̀ yìí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìlú Ìbàdàn a ní January twenty seven tó bá di April twenty seven náà ẹ wá pàdé wa ní ìlú Ìkòròdú ẹ a ṣe program níbẹ̀ yẹn náà ẹ kú ojú lọ́nà.